ṣèbí bàbá ẹ̀ ṣèbó da owó lọ́wọ́ bàbá ẹ̀ da owó lọ́wọ́ náà tó lọ John Akíntọ́lá òun náà ní ngbà tó fẹ́ pa Akíntọ́lá náà òun náà lọ́n làwọn sójà lọ mú tó kanlẹ̀kùn àwọn tá Akíntọ́lá tó ń fi Akíntọ́lá mú so like father like son lòun eh, fadi power bàbá ẹ̀ ni so like father like son ni ìbí ẹran lẹ́ran jẹ bó ṣe rí nìyẹn ẹ ó máa dẹni yẹ̀yẹ́ gbẹ̀yìn ni so ń sàkìlì ni so bàbá yẹn náà da owó lọ́wọ́ so it's not a new thing so ẹ máa wò tẹ́yàn bá ń wò wà ẹ lọ sí ìdílé ẹ kẹ wo báwọn kan ṣe ń wò so kò sí problem fún bí bàbá yẹn ṣe da owó lọ́wọ́ nìyẹn.